لله جميع امر عباده في طاعته متى يقول احمده سبحانه وتعالى واشكره واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وكل من ترك سنته الى يوم الجزاء يوم البعث عباد الله اتقوا الله تعالى واشكروا على إتمام شهر رمضان وإن رمضان قد انتهى ومن كان يعبد رمضان فإن رمضان قد فات ومن كان يعبد الله فإن الله حي لا يموت وإن مما رأيت فيه أن الله تعالى قد قدر شهر رمضان على سائر الشهور والأزمان وقد بكثير من رحمته وبركاته ولكن العبادة معمور بها حتى يعتد اليقين قال عز وجل أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين سورة الفجر الآية الثلاثية والتسعون وقال جل قدرته حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين سورة البقرة الآية 208 والثلاثون جل شانه كل نفس بما كسبت رهينه الا كتاب الليل في جنات يتساءلون أكثر ستة من شوال كما يكفي الكتاب ومسلم lórí ìfẹ́ ẹ̀rọ ọba títí náà tàbí ìrọ̀rùn ọba tí a mọ̀ lórí òun ní ìrọ̀rùn tó wá tó kọ́ láti tí ọ̀rọ̀ ìwé ká máa tẹ̀lé o ká máa ti fẹ́ o títí tó fi bá wa ayé ọ̀rọ̀ ọba bẹ́ẹ̀ la ti dáko mo tẹ̀lé tọkọtọkọ tó kò fi ọba níta máa ń sọ ìdíjú àkọ́kọ́ ṣe òṣòrògùn ọ̀dà láti jọ ọ̀dà láti gbé òṣòrògùn àwọn tó jẹ́ wọn

ìyẹn tó àwọn ọ̀rọ̀ àti ìtọ́kọ̀ àwọn alẹ́ kan. Mo ti ìgbà tí abẹ́rẹ́ rẹ̀ ọ̀dọ́ ikú ẹ̀kọ́ ilẹ̀ ìgbòho wa ní. Ìṣẹ́ ìtẹ́tọ́ wọn wá tó mo ti bẹ̀rẹ̀ ọ̀dọ́. Akúwù wa lásẹ̀lẹ̀, ó wù wá. Bẹ́ẹ̀ sì ni pé mo ti bá ń wọ ìdánilọ́wọ́ náà. Ṣùgbọ́n mo wá bẹ̀rẹ̀ yẹn òkú ká parí ẹ̀. Orí kì í sọ̀rọ̀ ìwọ́n lọ sí gbogbo ẹjọ́ bá bẹ̀rẹ̀ ìwọ́n parí. Àwọn tó ti di àwọn àrà oríṣiríṣi náà wọ́n bá dá láàrin tó lọ́dọ̀ bẹ̀rẹ̀ ìparí. Sùkú wọn ò sọ káàdì ọ̀gá kálẹ̀ kọ́ wá sí wa kò dá ìparí ọ̀gá lọ́dọ̀ Àwọn ìgbẹ́jú wa, àwọn ìgbẹ́jú wa, kí ọ̀rọ̀ náà pẹ̀lú bá lágbára bá nílé mọ́ lágbàrọ̀ wa ò ọlọ́gbàrọ̀ wa ò mọ́jàlú aláyà ò wọ́n lágbàrọ̀ ọlọ́gbò rẹ̀ wọ́n wá sí ìlà ìgbà alágbẹ̀dẹ̀ lẹ́ lẹ́nà ìgbà ọ̀rọ̀ gbọ́dọ̀ àti ìgbà ọ̀rọ̀ gbẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó wá ọ̀yẹ́ pátá ní mùsùlùmí mùsùlùmá dàgbà mùsùlùmá lọ́mọ akẹ́wọ̀ ní káyọ̀ pọ̀ mùsùlùmí bá a lóko láti wọn wọ́n lágbàrọ̀ wọn lára ògbó rẹ̀

ọjọ́ gbogbo tá a tó dé tá a ni. nígbà tó wá nípa àbò mọ́lẹ̀ rẹ̀ ń tọ́ gbogbo bàbá láti máa fi bàbá láti máa mú ètò alẹ́ olùpàdé lọ́la kọ́kàlẹ́ la lórí wa lọ́la bá ọlọ́run lọ́wọ́ ìjọ ọmọ náà tó parí o ọmọ náà kọ́ sí ọmọ tí kò sí lọ ó padà wá mọ́. irú ṣàwárí kò ní ní sọjọ́ kejì báyìí lẹ́yìn ní ìsìn irú tí mo ní ìsìn òun lábẹ́ oṣù tí wọ́n ti ń lọ ilé ẹ̀sìn ìwé ẹ̀yọ lẹ́yìn yìí wọ́n ní a ti lọ láyé ní òkú wáyé mọ́ bí wọ́n ní lọ́wọ́

lọ́dún ọkọ̀ fẹ́ẹ́ lórí fáyà mi ṣùgbọ́n àwọn ọ̀kadà ọ̀kadà ló parí rẹ̀ tọ́jọ́ parí ní ìwé bó ti lọ́jọ́ àwọn kéèké wọn ní ìwé wọn nígbà yìí tó pẹ̀lú kúrú àwùjọ rẹ̀ lórí kékeré èyí tí ọba ti di ẹni tí ń darí rẹ̀ láti òfin ọlọ́wọ́ ọba ìṣòro ìṣòro ló bá gbọ́ àti tó rò ó ní orílẹ̀ èdè àwọn àyè nìyí ẹni orílẹ̀ èdè ọdún ìsúná àwọn ẹni àlùfẹ́ ìjọba ẹ̀jẹ̀ èjì ìrọ̀lẹ́bí tó ń pàrọ̀ kúkú yìí. Nìtí ìlú ní ẹgbẹ́ ẹ̀yẹ ń tẹ̀lé nìtí ìtìrí láì fà sí Nàìjíríà ló fọwọ́ ní ẹ̀kọ́ ṣùgbọ́n pé èyí ò lè dé tó wù èyí ò lè dé tó wù ìjọ ìjọba wa ń yẹn náà ìwọlé o ìjọba ìlànà ọ̀dọ́ mú o tí wọ́n fẹ́ ìjọba ìjẹ́ káàdì ìjẹ́ ọmọ àti ọ̀rẹ́ ààrẹ mi. Ṣùgbọ́n kọ́ wa gbé bọ́ọ̀dà ìwọ̀. Ṣùgbọ́n kò rí àlùfẹ́ ìgbóhùn mi. Àwọn òṣèré ti jẹ́ wọ́n ti kí òun lọ sí ìsìn. Mo rí bẹ̀rẹ̀ lórí. Ṣùgbọ́n kò sí ìkẹ́kẹ́ wọ́n ní o. Kò sí ìkẹ́kẹ́. Ní mo kú orílẹ̀-èdè pátápátá, òfin wọn lọ́wọ́ sí. Bí wọ́n ti rìn bí àìsàn lórí bẹ́ẹ̀, káàkiri káàkiri káàkiri àgbáyé báyìí ni wọ́n mọ̀ fún ọ̀rẹ́ báwo sí kí àwọn òṣèlú. Àyọ̀ kì í mọ́ wọ́n ti ta ìjẹta tó láti gbé ọ̀gbọ̀n ọjọ́. Ṣùgbọ́n mi lè fẹ́ ní ìfẹ́ ìgbà tí wọ́n ti gbé tí wọ́n ti ọ̀fẹ́ wọn. Nígbà wá fún mi pé lọ́sẹ̀ ọ̀dọ́ wọ́n ti bá wọn sí mi. Bẹ́ẹ̀ tó kú ìjọjọ́ lọ́sẹ̀ ọ̀dọ́ àwọn àwọn gbogbo ẹni ló tó yọ̀ di ìjà ìjọ àtẹ̀lé ìjà àwọn kan tiẹ̀ àwọn náà wọ́n ká ló ló mú mú ká ló yẹn àgbàkà ti kọjá torí pé mo ti ra àlọ́ pé àwọn ẹgbẹ́ o ẹni ọgbọ́n bá kọ̀ ẹsẹ̀ tí ò ti mọ́ lẹ́yìn àlùbádà ló tó láì lẹ́ èyí lọ́ ti di ìjà ló fáyì ìyọ. Tẹ̀wọ̀n rí àwọn èèyàn. Wọ́n lè máa wò bí a. Ṣé bá ó ti láyé ó ti ní àti ẹ̀ gbogbo wọ̀? A lè sọ̀rọ̀ àwọn Òun náà ní pé tó súnmọ́ àkókò ọjọ́ ọjọ́ rẹ̀. Tẹ̀wọ̀n ọ̀gá ilé ìtàn o, ìṣẹ́ ilé ìjẹ́ o. Bẹ́ẹ̀ ni ìgbọ́ ìrẹ́ alẹ́ mi yóò máa tẹ̀lé nínú tẹ̀lé bá lọ sí àwọn ìwà àtọ́jú tí kò lè fi lálẹ́ yìí. àpèjú rẹ̀ sáàlẹ̀ wọ́n tó kéré tó ti sún wọn òun náà ni àpèjú ọmọ láti wọn sí. ẹ wo àwọn ọmọ tí wọ́n fẹ́ lọ́dún máa ń níwájú wọn. ní ìyá ìgbà ẹ fẹ́ àwọn àtọ́jà rẹ̀ tí wọ́n bá lọ́wọ́ pé wọ́n fi pa. báwo ni ẹ̀ ń wọ́n ti kí ni o? ní ẹ̀ ń wọ́n lò. àtàlà tó kú sí ọlọ́run á ń tó ti kí ni o.

So jadi kaki tidak seksual minum dok. Kalau orang orang ma no vale titi di mobilina. Into the thing was so important, only thing. Into a bad day for the best for you, you know. So what people are thinking, you know, I'm thinking. Kò sí àti ìhàn tí ó rà pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọ̀la wá sí ọ̀gbẹ́ báyìí, wọ́n wá ní àyà, ìdílé ìwádìí, wọ́n wá ní àyà yóò ti ẹ̀rọ wọ́n máa ti rọ ní. Ẹnu tó pọ̀ ìlú ẹ̀sìn náà wà ní pé bọ́lá bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ lára àti ìgbé. Ọ̀rọ̀ lára àti ìdílú dípò pé ó dúró. Tí wọ́n lọ́ọ́ jùmọ̀ fún ọ̀rọ̀ oúnjẹ láyé oúnjẹ lára àti àwọn ọmọ oúnjẹ yìí, ọ̀rọ̀ ẹni tó máa bẹ̀rẹ̀. Bákẹ́lẹ́ ni pé bí àyọ̀ bá tó wọ̀ nǹkan lò ní gbà, ọmọ ẹni tó ń ṣe kí ọmọ ẹni tó máa bà àyàfi tó wáyé nígbà ẹgbẹ́ ìnira wọn nígbà jẹ́ pé ẹ̀kú nínú wákà náà ní o gbogbo wọn ni ìrìnlẹ̀ náà rẹ̀ ló pé pẹ̀lú kírù ìyá tọ́lá tí wọ́n lọ wá kí o wọ́n ní kó gbogbo wa ọlọ́run tí wọ́n mú owó bá ń yẹ o ẹjẹ́ wa ọmọ ọmọ àgbọ̀rọ̀ ọ̀dọ̀ wọn kan nígbà tí wọ́n wọ́n jáde ó wọ́n wá jáde láyé àbúwá tó wọ́n wá lọ àníwò tó yẹ àdúrà àkókò àti òkè ìpìlẹ̀ ó ní kò sí ìfẹ́ta tó lè mú ìlànà tí ọ̀rọ̀ ẹni tó ń kọ́ lọ. tó ní lẹ́nu àtúbọ̀ tó fún ọ lọ kí òun kí ó fún ọ Bẹ́ẹ̀ sì ni ó ti wà láàárín ikú àtàyè. Wọ́n lè tí wọ́n kú síbẹ̀síbẹ̀ ó wà lórí ọ̀fẹ́ ẹ̀mí yẹn ti dẹ́kun àwọn ọ̀rọ̀ mi ẹ̀fúnpọ̀ ìwòye wọ́n sọ lára ìwòye kọ ẹ̀ wá nínú àwọn ìyẹn lọ wá sí owó apá àti ìṣòro ẹ̀ńtà tí òkú máa ń sáré lọ àlejò ti yẹ lọ́ọ́ padà wọ́n bá lórí àti ìjà rẹ̀ bí ẹni tí òkú máa ń yẹ lọ́ọ́ padà wọ́n bá lórí bá lórí ìmọ̀ lọ́wọ́ nígbà tí wọ́n á jẹ ọmọ lọ́wọ́ kéde mọ́ lọ́wọ́ tó wá pàdé ní kó wà lọ́wọ́ àmì bẹ́ẹ̀ ni tó ṣe òkú ní mùsùlùmí àwọn máa ń sún náà wọlé gbogbo ìgbà yìí. ẹ jẹ́ àwọn àwọn àṣàkọ̀ kápọ̀ láti sọ̀rọ̀ lọ́ọ̀dọ́lá tó pọ̀ fún wọn lóko àn ìyẹn ní ṣúwọ́ọ̀dù nàìjíríà tí wọ́n wá ń sọ fún wa lè ṣúwọ́ọ̀dù pé ó ń kálukú pátá láàárín ìrìn tí ó kò pẹ̀lú wọn máa ṣe kálukú ẹ̀mí. àbí wọn sọ fún wa pé àwọn tó jẹ́ yín pé wọ́n fi àyàfà mi ìlà sí àwọn ìlú àwọn ìrọwọ́ ọ̀sán ti wọn àwọn olóògùn tó ń pè mí àwọn ọmọ wà nínú ọgbà ìlera

èyí tó lágbára rẹ̀ nínú ìjọba ọ̀pọ̀lọpọ̀ ìgbàwà ni wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ ìgbàwà rárá. Ìjọ ìṣẹ̀lẹ̀ tó tó lọ bẹ̀rẹ̀ sọ lọ́nà ìbára Muhammad sọ̀rọ̀ wọn rẹ̀ ó ní oṣù bẹ̀rẹ̀ wá gbà ní. Àbíkì sọ̀rọ̀ wọn rẹ̀ sọ̀rọ̀ wọn tó wá pé àkọ́kọ́ ìgbàlá náà ti pé táwọn àwọn ọ̀tá kò tó. Bẹ́ẹ̀ náà tún ni pé àwọn Yorùbá kò yẹ lórí pẹ̀lú. Gbogbo àwọn ọmọ wọn ń sọ̀rọ̀ sọ̀rọ̀ láyé wọ́n máa ń tàgbà rẹ̀ tọ́lọ̀ ọba tí wọ́n máa rí ikú ilé ẹ̀sìn ọlọ́run àwọn bá wọn ní ìdíkà wọn máa ń sọ̀rọ̀ rẹ̀. Báyìí kọ́, àwọn sì máa ń pọ̀jú àrùn ìyá àwọn bí ẹ̀sìn àwọn máa ń fi ìwọ káàkiri àdára rẹ̀. Lórí ìfẹ́ àwọn wà ní ìdílé, ìyẹn ló gbọ́ bí ààrẹ mi parí lọ sí ìgbẹ́ta ní ti ààrẹ mi lè parí ọ̀rọ̀ ìgbẹ́. bí ààrẹ mi parí ìjẹta nígbà náà rẹ̀ lè ti bẹ̀rẹ̀ wọn ti jẹ bẹ́rẹ̀ ọ̀rẹ́ ti sún báyìí. bí ààrẹ mi parí iná ìlọ̀pọ̀lọpọ̀ lè ti náwó nípa jẹ́ rẹ̀ tọ́pa. bẹ́ẹ̀ náà sì ni àwọn ti olóore. tọ́lá òwe ìta ìjẹ́yìn lálẹ́ mọ́ndé ilé ìyá àmúlẹ́yìn tẹ́lómi ìlẹ̀ ìlànà pé àwọn ọmọ tẹ́lẹ́yìn ìdáyé èyí tó fi kílè tó káàkà parí lẹ́yìn rẹ̀ wọ́n síbẹ̀ tó lọ pa ara rẹ̀ ní síbẹ̀ ọlọ́pàá bí láti mú la ní bá máa ti mú wọn náà bá ti bẹ̀rẹ̀ káwá ní wọn máa ń bẹ̀rẹ̀ ayé ọmọ ìyẹn ká máa lọ ọmọ ìyẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà tó wá lọ wáyé káwọn ẹ̀ka wá wò ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí máa kí ẹni tó ti ti kí wọn. ṣùgbọ́n lẹ́yìn níyàwó tó wà ní ìjẹ́lẹ̀ rẹ̀. Wọ́n Àwọn ìjọba náà wọ́n lọ́wọ́ tó wọ́dà ní wọ́n ti mú ọba tẹ wá sí pé ọkọ̀ kẹrìnrẹ máa fi ara mọ́ ìjà ìjà ìjà lóore ó ti kú máa ń sọrí ìjà àwọn tó lóore ó wá tẹ wá ẹ̀sẹ̀ ìbò tó àbọ̀ òun wá. a lè ní bá rẹ̀ pé ẹ̀kún náà a lọ́wọ́ òun bẹ nínú rẹ̀ wà lórí gbọ́dọ̀ wọn tàbí wọn á lọ ìmọ̀ wa ta ló súnmọ́ ọ̀gá rẹ̀ ta ló súnmọ́ ọ̀gá rẹ̀ nínú gbogbo wa káàkiri lè mọ̀ pé ọlọ́run ọ̀gá yẹn sọ̀rọ̀ rárá ni òbí bá yẹn sọ̀rọ̀ là á lè sọ̀rọ̀ mọ́ wà lọ́sẹ̀lá ọ̀gá àbúrò títí tí wọ́n sì yára rẹ̀ sí ọmọ ọ̀fẹ́ sàárẹ̀ yára rẹ̀ ò á ti bẹ̀rẹ̀ sí máa sunkún ní sàárẹ̀ àwọn ọ̀gá tó tẹ̀lé ẹ̀ bẹ̀rẹ̀ sí máa sunkún á lè ní parí ẹ̀ wá sí àwọn ìṣòkò ẹ̀ mo wá ní kọ́ lọ́nà ìlú tẹ́lẹ̀ kí lọ́pẹ́ sáré rẹ̀ wò ó wá ní ọ̀dà fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀ka lọ́pẹ́ sáré rẹ̀ kí ìjọba ọjà sì yá lọ. pé àwọn àwọn àlejò ẹbí ìtọ́nà náà ọ̀dọ̀ àwọn àwọn ọ̀dọ́ láwé wà. bẹ́ẹ̀ bá wọ́n ṣe é lápájá máa tún máa sọ rẹ̀ máa lọ́ àwọn àdàbà bẹ́ẹ̀ wọ́n Wọ́n pàdé bá ń ṣe ó àṣọ ìyọ̀rọ̀ náà ló máa ní ìrẹ̀. Tí wọ́n bá ti ṣe ìyọ̀rọ̀ ó ti ti gbọ́ ọ̀rọ̀ sí pé ìyọ̀rọ̀ náà máa láǹfààní àti ìbá. Gbogbo ìṣẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àwọn olóòrùn ìṣòro tí wọ́n bá jọ lọ mẹ́ta. Torí bá yẹ ká tó tí kò fi gbà wẹ̀. Ẹni wọ́n gbé tó àdìbẹ̀rẹ̀ tiẹ̀ lónìí láyé níbi, ó pọ̀ sí kí ẹgbẹ́ Torí pé lẹ́fà yẹn, ó bá wù yìí lè bá tẹ̀lé àwọn, ó bá wù yìí lè bá tó tẹ̀lé. Ọgbà ọjọ́ kan lè fi gbọ́ méjì, lè fi gbọ́ mẹ́ta, lè fi gbọ́ méjì wọ́n tẹ̀lé ti tẹ̀ fún gbígbá lójú ọdún náà ni bẹ́ẹ̀ ni àwọn àwọn ilé ẹ̀sùn ń lọ àbáyé ìjọ mọ́ndé àtijọ́ tọ́ọ̀dì ọjọ́ àbáyé mẹ́ta láàrin oṣù tó ń sọ àpọ̀ bẹ́ẹ̀ ni a ti sọ ní sí òkè rẹ̀ kàkà rẹ̀ nípa àwọn àwọn àwọn àkọ́wọ̀ yìí àjá ti pẹ̀lú àti ìmọ̀lágbára wọn bẹ́ẹ̀ wà ní àwọn àgbẹ̀ àjá mọ́tò ẹ̀rí ìwọ̀n nípa nínú rẹ̀ ìgbé ẹlẹ́bìtì tó bá tún rákà lórí láti tí ó rákà lórí láti lẹ́yìn ìwọ̀n rẹ̀ alẹ́bìtì bá tẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lẹ́sìn ọlọ́run tó kọ́ lẹ́sìn láti tẹ̀lé lẹ́sìn lẹ́sìn lẹ́sìn. àwọn rákà lẹ́sìn láti máa bá wa sí àìsàn àpẹlú ìdálẹ́sìn ọlọ́run rákà lẹ́sìn kátó tuntun wẹ̀ láti rákà alẹ́bàdì rákà lẹ́sìn kátó tuntun rákà lẹ́sìn lẹ́yìn ìgbẹ́jọ rákà lẹ́sìn lẹ́yìn ọdún ìgbẹ́jọ rákà lẹ́sìn lẹ́yìn ìṣáà pẹ̀lú ìṣúná. Nígbà ìṣúná yìí, àti ìṣòro lọ́wọ́ àkọ́rẹ́ lọ́wọ́ mú ìṣó ọlọ́run kọ́ ní bàbá ìṣẹ́ náà. Àti ìṣẹ̀lẹ̀ sí àlẹ́ pé yàtọ̀ sí wọn máa yẹn ní o. Ẹni tó wà á mú fún ẹ̀rẹ̀ tó ń lò kìlì. Ẹ dákun lọ́wọ́ ìjà wọn. Ìjọba àti máa lọ àtàkì òṣìṣẹ́ rẹ̀ bá lè fi máa ń ṣe é. Bí wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ ti lọ yẹn, àlè ti mọ́.

a máa ń dá lọ́dún láwọn bá tó nípa lè fi nípa lè fi bákan náà òun náà pé ọ̀pọ̀lọpọ̀ náà ó fi ẹ̀dínwó wọn ti sàrà àwọn fi yọ kàkà náà ó kàkà wọ tó lè tọ́pọ̀ ọ̀rọ̀ síbi kàkà wọ yóò yọ ẹni náà máa dọ́gbọ́n náà báyìí ní kákó tí mo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò yọ àti àbákọ́lá àti àgbègbè yìí láti lè sí ẹ̀sẹ̀ láti máa rí àmọ́ ọ̀sán yìí. Ṣọ́pọ̀lọpọ̀ wa nígbà lọ́dọ̀ náà ti ṣe òṣìṣẹ́ báyìí áfíríkà sí ìlú rẹ̀ ní àwọn òṣìṣẹ́ òkè láyé lẹ́sì bí ìmọ̀ àti ìlànà ara òkò bẹ̀rẹ̀ ẹ̀já àtúndó látàgbé ẹ̀já àtúbáyé jẹ́ nínú àwọn tí à ń ṣe. Yẹ́n tó wáyé gbogbo àwọn tó kó sínú à ń ṣe olóòjọ́ sí ìwé kọ́lọ̀ ọ̀túbà lọ́dọ̀ lọ́wọ́ wọn lọ ọ̀túbà lọ́dọ̀ lọ́wọ́ tẹ̀mọ́ wá rí àkókò ọmọ nígbà tí ìtọ́jú wá rí àwọn abẹ́rẹ́ àwẹ̀ nígbà tó sùn ìyọ àwọn kan láwọn olóṣù ní ìbáàdí nígbà tí àwọn yóò kéde nígbà tí ìyẹ wọn à ń kéde ọdún kó lóṣù ọdún dé nígbà ìlà àti ọdún lórí ní ìbáàdí yóò wọ́n ní ìbáàdí wọ́n ní ìbáàdí àwọn tí ń lọ́kọ̀ wá ní ìbáàdí wọn ní lọ́kọ̀ wá ìbáàdì wá kọ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ ní ìgbà àwọn ẹgbẹ́ ìjọba ìwọ̀n alẹ́sọ̀ bá wọn ìgbà nìkalẹ̀ àwọn ọ̀gá yẹn gbogbo ibi ti ń tẹ̀lé àwọn àti tá a ti tá ọ̀rọ̀ nípa ìpápá wà ní ìjọba ti kọ́ ọlọ́kùnrin náà máa mú ọ̀làwọ̀n tó bá lọ ìwé mọ̀lẹ́kà tí máa ń gbẹ tọ́lọ́ wọn kẹ̀mẹ̀ ẹjọ́ wọn tẹ̀lé àgbẹ̀ àwọn méjì wá sí ẹ̀kẹ́lẹ́ wọ́n yà. wọ́n tó bí àwọn ọ̀pọ̀lọ́ ti pààyè àwọn akẹ́ni àwọn ọmọdé kú òfin náà mọ̀lẹ́kà ti rárá o ó fi tú bá. ọlọ́kọ̀ wa sí ọlámùsùn ní ìlú pé wọ́n ló kọ́ wa lọ sí ẹ lọ́ọ́ mọ ibi tí ń bọ̀ wá kó sì lọ sí òde wọn. tó ń túbá lóòótọ́ àti òtúbá tó gbà tí wọ́n mọ̀ látara bẹ́ẹ̀ àwọn àjẹkọ̀lù tí wọ́n bá lè lé ọ̀pá tí wọ́n bá lè ọ̀yà àwọn lẹ́tà tí wọ́n fẹ́ ní táwọn àti àwọn ọmọ ọ̀fẹ́ rẹ̀. Òtí tuntun kò sí ẹ̀sìn tó lọ́wọ́ lórí ìlú sí ẹ̀ka tó bá tọ̀wọ́ rẹ̀. Ṣé kí ẹ bá ta fún á ìlú ọlọ́run jẹ́ o? Ìlú ọlọ́run bá jẹ́ o, ọlọ́run bá ti jẹ́ o. Báyọ̀ ọlọ́run wá bí àlàyé ọ̀yẹ̀pá rẹ̀ wá bí wá ti jẹ́ àbò. Ìgbà ìlú ìfẹ́ kan ọ̀rọ̀ àjọ, ó sọ الأعمال بباب الله وإن الله تعالى يقول قل من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فاقتلوا من قتل الناس جميعا ومسحناها وجعلنا مسحنا المسلمين أي التمارس المسلمية من هذه الآية يتقون بساطة المواطنين من هذه الأمور عليه الوجوه وأنفسهم بالتجريب والله واعلموا أن سبب الكلام كلام الله وسبب الهدي هدي محمد صلى الله عليه وسلم وشعر قوله منعتوها وكل المدرسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا كما قال لنا وكثير من البيت من فتاة من البيت كثير من الله عليه وسلم صلى الله عليه وسلم وعليه عليه في ذلك الدليل على الشرع على ويقول هذا سبب متأكد يقول الله pé ọ̀nà náà ti lọ ọ̀nà àtẹ̀kọ́ ọ̀dọ́ nígbà ìlànà àfikàrà wa lọ. Lókè ẹ̀sìn orí ọ̀dọ́ rẹ̀ ló máa ti lé ní ọmọ àti ọlọ́run wa kọ́lù sí ìjọba ìrọ̀ ọlọ́run. Lọ́pọ̀ ẹ̀ pé ọmọ wa sọ fún wa wọ́n sì máa ń yá ayàbá tó wà tó máa bá ìgbà kan tó. Ìwọ ni ẹni ìlú tó bá pa ẹ̀mí kan lẹ́yìn ìgbésẹ̀ tó pa àyẹ̀ pààyàn. Àwọn pàṣẹ àlẹ́ pẹ̀lú àlùkò láì ṣe fẹ́ mi yẹn ti bàjẹ́ sórí lẹ̀. Lókè ìbàjẹ́ ló ti lè bẹ̀rẹ̀. Àwọn ọmọdé mi fẹ́ mi máa ṣe ọ̀sẹ̀ sí ìṣẹ̀lẹ̀ kan pa. Ara ìlú àwọn máa ń lò wọ́n lóye. Bẹ́ẹ̀ni wọ́n bá ẹgbẹ́ wá sáwọn mú kò síra tí wọ́n ti wọ́n wọ́n kò wẹ́rọ wọn. Pé olùkọ́ ní ìṣẹ̀lẹ̀ wá pààyàn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yóò pààyàn pààyàn ní ìṣẹ̀lẹ̀ yẹn ń ẹni wọ́n wá mú àwọn èèyàn tẹ̀lé ní pẹ̀pẹ́rẹ́ tó mú mi bàbá àná wọn àyà mẹ́ta tẹ̀lé náà ó dàbí ẹni wáyé tó mú wọn lè tó tún gbogbo àwọn òkú wọn láì tó ní kékeré yìí kó kékeré tó tẹ̀lé ẹgbẹ́ ẹni tó tẹ̀lé yẹn ẹgbẹ́ ẹni wọ́n rẹ̀ láti fi ní bẹ́ẹ̀ ni ẹni wọ́n pa ẹgbẹ́ wà dánù táwọn ní ara rẹ̀ ṣùgbọ́n

ìwọ ọ̀tá rẹ̀ ní ẹ́ ẹ̀mú gbọ́sẹ̀lẹ̀ lọ́wọ́ wa ní ìbàdàn títí àtọ́ rẹ̀ àti àtàwọn ọmọ wa ní ọ̀nà àmọ̀tẹ́ra ló ti ń gbé kí ní àti bí wọn ọ̀tá rẹ̀ tó ń wọ́n dà rẹ̀ yóò bá wọn là lẹ́nu tí yóò lọ wọn là lẹ́nu tí yóò dà alẹ́ tí yóò dà alẹ́ fẹ́ lójú wa ni ọ̀nà ẹ̀ni tí yóò dà gbé alẹ́ ìgbà náà ọ̀gá ẹ̀ka

tó bá fẹ́ sí ọ̀dà ẹgbẹ́ ọmọ ti kọ́ ní wà. ẹni tó wá lọ pẹ̀lú ẹni tó wà yà ẹ bá ti wò owó tó kú ọ̀dà yẹn wọlé ó lè má da ordinary twenty thousand ló ń jẹ. ìgbà wọn ti ọba tó tó wúlò lòún bá ilé òun ti tẹ̀lé láti òun ilé nígbà tí bá lọ́sọ̀ lọ́sọ̀ ìyàn tó kú ọ̀dà wọlé láti òkọ ẹni ọba lọ́sọ̀ dára ẹ̀dá ìwà àti ìgbó ìgbé ṣùgbọ́n tí ọlọ́ba tó àwọn olùsọ̀rọ̀ ti mo ní fún ìjọba ẹgbẹ́ náà lọ tó ń ta láìsí káàkiri o ó lè wà sẹ́yìn tó fún mi máa tó láì láti àbí àdìgbò ó lè lọ bẹ̀rẹ̀ láìsí táwọn ti láìsí wọ wọn kó fún mi bẹ̀rẹ̀ kan tó tún wọn pè nígbà tí òun pè láti wọ́n bá àwọn tí wọ́n bá àwọn ìyá tí wọ́n bá ní wọ́n fọ́ sí tí wọ́n lọ́wọ́ ń jẹ fún mi. Tí wọ́n lọ́wọ́ ń jẹ fún mi. Tí wọ́n lé kí ìjọba ti tún abẹ ní dáadáa. Ó wá dé pé ìrora ní kòtò wa kó wá wa. Ṣé bí gbogbo láìpẹ́ bọ́ bọ́ ìmú. Tí wọ́n fẹ́ sí mi àwọn tí wọ́n kó ó ní forty kilometres away from border. Ìrìnàjò ọ̀kọ́dá forty kilometres away from border. Ṣé wọ́n náà yìí? Gbogbo tó wà ní ilé yẹn pátápátá kọ̀wọ́ ọ̀kọ́dá forty kilometres. Ṣé ilé yẹn ọ̀kọ́dá forty kilometres ti kọ́dá ọdún tó nìyẹn? Kí ni kọ́tọ́ ní gbogbo tó wà ní gbogbo ìbọ̀dá? Ìjà ọ̀pọ̀ àti wọ́n ti rìn wọ́n bẹ́ẹ̀. Ṣé wọ́n á ti wá rí ìjọ ìdáwọ̀ àwọn ará gbogbo nígbà tí láàrin ìlú. Àǹfààní tó tó

acquired rights. Torí báwo yẹn lè ra Nàìjíríà rights wọ́n lọ wọ́n á kọ bàbá rẹ̀ wọ́n lọ rà. Lórí wọ́n lè ta níta. Ó lọ rẹ̀ ṣe ṣe ṣe ṣe ní ìyá ìdí ìdílé rẹ̀ ju ní ìpàkọ́ rẹ̀ ju. Àwọn ọmọ

someone láàrin ẹ̀wà ní bóyá bá tún kí ẹ̀wà pààrọ̀. Èyí ló ìrí ìrọ̀ mẹ́ra, ó bá tún lọ́wọ́ ní. Àwọn ìfọ́júbọ̀ jù, ẹgbẹ́ wọn ti ara ẹgbẹ́ wọn ti ráyè, ẹ̀ẹ̀kẹ́ wọn lọ́wọ́, ẹ̀ẹ̀kẹ́ wọn lọ́wọ́ lọ́wọ́ tẹ̀sí ní. Àbíkẹ́ lọ tún bá yọ, èyí tí ń sọ̀rọ̀ àtẹ́mi sọ fún yí tẹ̀lọ́ fún ọlọ́run. Tẹ̀lọ́ tún bá lọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹ máa já máa burú kẹ́lú ẹ̀fẹ́ ká kí ni ẹ̀fẹ́ kí ni. Ẹ̀rọ ti máa lẹ́kùn tó ẹ̀fẹ́ láti ní akúrò àpò à. Ìwọ́n máa yọ. Ẹ̀rọ ní ẹni tí mo fẹ́lẹ̀ sáàrí ìyá tó tó tọ́ta ní ọ̀rọ̀ náà bá rẹ̀. Ẹ̀rọ tó dàjú láti rà máa bá rẹ̀ lọ́wọ́ náà bá rẹ̀ fẹ́lá. Ó gbẹ́jọ́ tó ọlẹ́ àwọn ẹ̀yìn ìgbà tó ní kẹ́lẹ̀. Gbogbo àlùmọ́ máa ń gbẹ́rẹ̀ sínú ọlọ́run. Ọlọ́pàá ti àdúgbò ọlọ́run. Ọlọ́pàá ọlọ́run ọlọ́run وصلى الله وسلم على سيدنا محمد وعلى وفاته أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك